eight zero eight one zero five seven five seven eight eight eight seven eight. ẹ dákun ẹ ṣe ẹ bẹ ti pè ẹ mọ ìdí ẹ ní sùúrù ẹ jẹ ah, ẹ bẹ dákun ah, mo ẹ fi aláwọ àwọn èèyàn mi ah, wọn rà tán bó wà ní ti ọ̀rọ̀ fin. ṣáàlù gúmẹ̀tì ló pé eight eight eight eight ẹ máa bẹ mọ ìdí pè wá zero eight one five seven eight eight eight seven eight eight eight eight. ó ti rí lẹ́gbọ̀n ẹ tètè ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ó já bọ́ fọ́nká. abatan dáradára ni akínkẹ̀kẹ́ kan lè so àdọ̀lọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí ó ṣe bọ́ọ̀n ló fi wáṣọ. torí kó má bàjẹ́ àbọ̀fọ́ la ṣe pa kó yí i ká. alẹ́ rèé one oh five dot nine dash eight fẹ́. ọdún òun dán gbére and exhaustive news. dán gbére grams used to. àlejò ajá bẹ́ẹ̀ lórí ṣẹ́fẹ̀ dáná orí ṣẹ́fẹ̀ àwọn ìrìnlẹ̀ fòtì ìrọ̀lẹ́ kọ́ kárí àgbẹ̀ ẹ̀wọ̀ ròyìn fresh fm dábà lóṣẹ̀ fẹ́. orílọ́gbọ̀n ohun ẹ̀yọ́ rẹ̀ ẹ kú ojú mi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh mm. one oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn ajá balẹ̀ ìròyìn ni o. ìròyìn ajá balẹ̀ hmm ohun tẹ́ ẹ mọ̀ jẹ àtìgbèdé àtúngbèdé ló rọ tòní. ní kẹ́miyẹ. àádẹ́tún ah. ah. lágbára tó ta lẹ́nu lónìí. ó yàtọ̀ lónìí. mo ti mọ̀ pé ẹ máa wò ó pé ah, ìròyìn àjábalẹ̀ tó rọ̀ tòní ohun tẹ́ ẹ̀ ń gbọ́ yìí ṣé kìí ṣe òun orí ló bá mi ṣe eh, ó fẹ́ jọra bẹ́ẹ̀ bàbá ìwé làájọ ka ìròyìn àjábalẹ̀ ti tòní eh. torí òní ni ọjọ́ kìíní oṣù kejìlá ọdún twenty twenty three bàbá kérésìmesì kan Fresh FM hmm. ó ti dé ó sì ti wọ ìlú bàgẹ̀bàgẹ̀ bíi tẹ́yọ̀ olùfọ̀n ẹ wá gbọ́ àǹfààní ọ̀tún ńlá kan wà o ẹni tí í ṣe alága aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Boto Soft Company ọ̀mọ̀wé Tọ́pẹ́ Àgbéyọ hmm. wọ́n á sọ di mímọ̀ yìí pé bẹ́ẹ̀ ni wípé ọmọ tó bá tó igba tó bá kọ́kọ́ wọlé. the first two hundred ọmọ. ipe kàn máa joyin lọ́n tiwọn kàn máa wẹ̀ lọ ọ̀fẹ́ ni wọ́n máa gba tíkẹ́ẹ̀tì tí wọ́n á fi wo baba kérésì tí wọ́n á fi wo baba kérésì lè sí. tọ́lọ́ máa sì wá bá wọn ṣe tí tíkẹ́ẹ̀tì yẹn bá tún wá lọ tó bá tún wá lọ jẹ ẹ̀bùn. ẹ ti fi kébù rẹ bóyá òun ni gbé màálùú lọ́la nílé ni. kàbíyèsí ọlọ́run tàbí fíríìjì tàbí jẹnẹrétọ̀. electronics olé oríṣiríṣi ló ti wà ńlẹ̀ tó ń loná o tó ju pòjó fòjò pòjò tiwọn eléyìí fresh fm náà and rédíò mẹ́rin fẹ́ kàárọ̀. tójú tiwantiwa àtọ́jú eh, blast àti fresh. àṣẹ <laughs> bàbá àwọn blast rẹ. <laughs> oya samuel gbèsàbí lórúkọ tèmi. yínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi. ramat kájọlá ọlánrewájú lórúkọ tèmi. kí ni pa ọ́ lẹ́rìn báyìí ramat. gbèsàbí. èmi aṣojú fresh fm rèé. aṣojú tiwantiwa. aṣojú aṣojú gbogbo wọn. <laughs> ọ̀dà ṣé kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi. Ah, yóò bẹ̀ ta yóò bẹ̀ ta. irọ́ jẹ́ kí ramon ti bẹ̀rẹ̀. <laughs> gbé irọ́ ni kò gbé. gbé bí mo ti bọ́ mi gbé. irọ́ ni kò kọ́kọ́ gbé. gbé yóò gbé. gbé gbé ni. tèbó fẹ́ gbé ni yóò gbé. federal government. mo láàyè kó gbé. <laughs> Eh? Eh? federal government kí ni. Eh, àwọn aráalé wa ti wọn gbóyún. ìjọba àpapọ̀ ni wọ́n ní ìgbé tí wọ́n ṣe gbé lẹ́mu mi. wọ́n ní bọ́ ṣe. ọ̀rọ̀ ẹnìkan máa wọ let's talk about it lẹ́yìn. <laughs> Ah, bá mi tú eléyìí ìjẹsẹ kẹrí picture of poverty. <laughs> Eh, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ di mímọ̀ pé hey ìṣẹ́rẹ̀ o jẹ́ tiwa mọ́ pọ̀ o wọ́n lọ bí mẹ́rìnléní orílẹ̀-èdè wa nàìjíríà pé ìṣẹ́ àti òmùsùn ní ọ̀pàpà fọ́ mẹ́kà ìdẹ́gọ́ ló wá jẹ́ nínú wọn kí ló dé. o bá mi ka headline tèmi. ó yá gbà mí. fún mi ebi pépà pọ̀. ìwọ ka tiẹ̀. ebi pépà pọ̀ ká tiẹ̀ kí n wá mú tèmi. ọyá blast ká. wọ́n ní. jẹ́fà tẹ́wọ́ gbé mo ti ṣe kẹ́yìn má tẹ́wọ́ kó má tẹ́wọ́ kó má tẹ́wọ́ kó at least mo ṣáà ka headlines méjì bẹ́ẹ̀ni mo ń bọ̀ wá ka bọ́dì. kò sí mm, wàhálà a mọ̀ retí. ẹ ṣeun ṣeun ọ̀rọ̀ ayọ̀ ìdùnnú kò ní wọ́n lé gbogbo kálukú wa bá wa ṣe ń ṣe níkànnì yìí nìyẹn ó ti di ìṣe wa ó ti di wá wa bẹ́ẹ̀ ló ti di àṣà wa ká máa múnú yín dùn ní yàtọ̀ fún yín pé kẹ gbọ́ròyìn míì kẹ kọjú kó pé wàhálà màá tún lélẹ̀ èwo la mm. tún gbọ́ nínú ìròyìn báyìí ìkànnì Fresh FM ńlẹ̀ ti gbélé rírú ẹ̀ ara òní tánú alára láéláé gbogbo apáta àní fara anúkúlá ṣèjúmọ́ rẹ̀ a máa rárá dání àní bá wọn dáràn rama nam bó o ní nǹkan àdúpẹ́ o ẹ ṣé a lè san sálárì láyínká àbí ká fún ní áfún sálárì jáfún jáfún pé jáfún pé ó tiẹ̀ gbìyànjú. ọ̀dà ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ìsanwó oṣù tuntun èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fi sí ọ̀nà oṣù kẹrin ọdún tó ń bọ̀ ni ó bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà wa ní tírílíọ̀nù mẹ́rìnlélógún owó náírà ni wọ́n ti pìyàmọ́lẹ̀ fún ìlànà sísan irú owó oṣù yìí láti lè mú kí nǹkan sanmọ́nà àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wọ́n ní kódà gbogbo ààtò láti lè mú kí ohun gbogbo kó kù mú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ báyìí débi pé kò ní í sí wàhálà láàrin ìjọba orílẹ̀-èdè nàìjíríà àtẹgbẹ́ òṣìṣẹ́ mọ́ ọlọ́run ṣeun o. Hmm, wọ́n ní bí ó ti ṣe ń kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè wá sí orílẹ̀-èdè nàìjíríà ó mọ̀ tí wá ń jọ pé ó ti fẹ́ àpérò báyìí o hmm. wọ́n nítorí ọ̀hún kínní ọ̀hún ti wá di gbọmọgbọmọ bí ìdá ọgọ́rin nínú oúnjẹ tán là ń jẹ lórílẹ̀‐èdè nàìjíríà náà ń kó wọlé láti ilẹ̀ òkèrè ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ní a kí rèé òun lórin tí wọ́n mú bọ̀nà. lágbọ́nrin ti afẹ́fẹ́ gáàsì ilé asòfin àgbà nílẹ̀ wa nàìjíríà ti ń dún mọ̀húrúmọ̀húrú wọ́n ń dún koko wọ́n ń dún kìnìún wọn ni ẹ̀yin iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì hmm, àtàǹbàkúbàkú àlà ẹ ti ń bá kan bọ̀ níbi ọ̀rọ̀ dé dúró lásìkò tá a wà yìí o a sì tọpinpin àwọn tó wà lágbọ́nrin afẹ́fẹ́ gáàsì ẹ fẹ́ sọ orílẹ̀-èdè nàìjíríà lórúkọ burúkú a sì ní í gbà fún yín kàdóso ń ló sọ bẹ́ẹ̀ láti ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà ni ọ̀rọ̀ tí ọkọ̀ ń jàbọ̀ níràn ìràn yìí pé ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà gbé àwọn owó kọkalẹ̀ àmọ́ ńgbà tí ilé ìgbìmọ̀ asòfin àgbà ó gbé pé àwọn tó wà lágbọ́nrin afẹ́fẹ́ gáàsì wọn ò mà jẹ́ nǹkan ó jáde hmm. bí wọ́n ṣe fẹ́ kó dìrọ̀rùn kí ló wáá fa sábàbí ọ̀rọ̀ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lóòrọ̀ tòní. lórí àbá ètò òṣúná ti ọdún 2024 tí ààrẹ bọ́lá ahmed tinubu tó gbèrè iwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ aṣojú ṣòfin oníyàn ti bẹ̀rẹ̀ sí ní gún àwọn tọ́rọ̀ kàn ní kẹ́sẹ́ o lágbọ́nrin ètò ààbò ètò ọrọ̀ ajé àti pípèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu wípé ẹjẹ́ amójútó kínní yìí o torí wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ńlá déédéé àtètò ààbò àtọrọ̀ ajé àti ìgbanisíṣẹ́ káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà ó ti tó nǹkan tá a gbọ́dọ̀ ní àfojúsùn tó gún mọ́ lé lórí. ṣàìbù bọ́ ọ bá fẹ́ díje dupò gómìnà ńpínlẹ̀ èdò nìṣólẹ̀ o máa lọ wọ́n ní ẹnìkan ò lè dí ẹnìkan lọ́wọ́ yí pé kó má débi ògo ẹ̀ ojú ọ̀run tẹ́ sì rí ó tẹ́ yẹ ẹ́ fò láì fapá kanra wọn Ọbaṣẹ́kí ti sọ̀rọ̀ Ṣàìbù bọ́ ọba fẹ́ gbégbá àpò ọlọ́run rọ́ọ̀nù you go run run lọ díje dupò rẹ o n ò dá ọ lọ́wọ́ kọ́ o hmm. Ọbaṣẹ́kí ń ló sọ̀rọ̀ ìwé ìròyìn The Punch iná ló gbé. ìwé ìròyìn Nigerian Tribune náà gbé ìròyìn ètí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n ní nípínlẹ̀ Ondo gbogbo mi sí omi ò tó rìgbòrìyẹ̀ tí mi ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀hún òun ló ti ṣe bẹ́ẹ̀ jẹ́ rodò lọ sinmi o wọ́n ní hmm. àlàáfíà ti tọ̀ wọ́n lọ ní ìpínlẹ̀ Ondo wọ́n ní lórí pé ìbuwọ́lù Akérédolú wípé àwọn kan ní lọ ṣe òfegè rẹ̀ wọ́n ní rárá o kò sí nǹkan tó jọ o wọn ò ṣe ayédèrú ìbuwọ́lù Akérédolú o bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ asòfin ní àwọn ò pe ẹjọ́ kankan mọ́ tako igbákejì gómìnà nípínlẹ̀ ọ̀hún. ọ̀dà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rọ àwọn fásitì gbogbo tó ń bẹ́ńlẹ̀ yìí ah ẹ dákun dábọ̀ ẹ tètè má bá a fún àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kí wọ́n máa gba ìmọ̀ dókítà dókítà dókítà torí àwọn jápajàpà jápa àwọn èèyàn ń ya dànù lórílẹ̀‐èdè yóò sì ń ṣe àkóbá fún abalẹ̀ ètò ẹ̀kọ́ wa èèyàn hmm. bá àwọn awogedegbe lẹ́kọ̀ọ́ wàhálà kan bẹ nílùú Èkó wàhálà tó sì ń ṣẹlẹ̀ ńbẹ̀ kò sí wọn wá láwọn ẹ̀ka ti Ọ̀hánẹsẹ̀ ń di ìgbò wọn làwọn ò rí Sanwó-Olú kí ló ń ṣẹlẹ̀ gangan lẹ́kọ̀ọ́ ẹjẹ́ á mọ̀ ìṣọwọ́ bẹ́ẹ̀ ṣe ń da àwọn olè. orílẹ̀-èdè wa nàìjíríà tó ẹ ti ọmọlòkulò wò wa kò tọ́ pẹ̀lú àwọn ọmọ àádọ́rin. nàìjíríà àwọn kan tó ṣe twenty twenty wọn tún wá ń padà bọ̀ wọn tún fẹ́ mí fún ti twenty twenty four kò jọ o ẹ bá wa ń bẹ̀ ilé ẹjọ́ ó ti ké sí ah, wàhálà rèé o. Hmm, àyẹ̀rí wàhálà. ọlọ́mọ wọn ni bí ibú pa aṣèṣẹ́wọ́ àgbẹ̀ kan kùgbù alájọba ń sọ̀rọ̀ dídàpọ̀ Abíọ́dún àtìgbà náà ni bàbá ti damiru ara tó jẹ́ pé ara bàbá ò tí ì gbé fúkẹ́ o wípé ha ha ikú tó máa ń pojú gbẹ ni òwe ńlá pa fún ẹ jẹ́ kọ́jú ọjà bàbá padà dé àjà àbálẹ̀ ìròyìn tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀kú ìkàlẹ̀. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one fm ló ń pàwọ́pọ̀ ìwé bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà ńlásì báwọn ìwé bá a ṣe ń wọlé wo baba kàbìtì kàbìtì ọ̀fẹ́ bẹ́ẹ̀ dípsà tíátà jìmọ̀sìn àtẹ̀sí gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe fàjẹ́ ní bàbá ṣe ń ṣèdíje lọ́lọ́kun òjọ̀kan bíi jójíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá yẹtà mọ̀ ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kìíní sọ́jọ́ kẹrìnlélógún ah. ti babsi blasphemy àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kun ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì kẹ̀kẹ́ ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì mọ lọlé pẹ̀lú ẹ̀bùn tó léke nǹkan pẹ̀lú ẹ̀ ní kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ ní baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. ilé orin challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ̀sùn dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn olùkọ́ yín lolo alala lololo. Oh, church. ẹ̀yin tó mọ ní ìṣàgbọ́ ṣe ní sí. Adágún ti táwa sí mu àní wòlíì. Ẹ ìwọ òjò bàbá ìsọfẹ́ tó ìdènà mọ́kànlẹ̀ wájú ojú kò. Tó fi pè orí eléyìí. Báyìí, ó yẹ káyọ̀ tẹ́wọ́ gbọ̀ kàǹkà sọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè ìdùnnú fọ́mọ Nàìjíríà. Design Britain and Properties là ń pèrè ẹ̀. Ó one two three. A ti ṣíṣọ́ lójú ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ olúwẹ̀rí road ló wà. nínà yìí oríṣiríṣi àwọn nǹkan amúlẹ̀ àti satellite tó hàn yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London Express tètè dé àbọ̀ kó wá yọlẹ̀ pẹ̀lú hundred thousand naira promo price tá London Villa Estate ní November yìí kódà o láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì márùn-ún. tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní wo road àti bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o post vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor la jẹ́ fún new life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa training pankọ́pì oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè training pẹ̀lú salmon oil aloe vera plus Kamash láwọn ilé taja ògùn bíi Kúnlẹ́ra àdójúkọ UCH Mosh Pharmacy ní Bódìjà Crown Pharmacy ní Challenge àti Tonic Pharmacy àdójúkọ UCH tàbí kí ẹ wá sí ilé iṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra ògùn a wà ní nọ́mbà three Ayọ̀ Adékúnlé close ní Bódìjà Ìbàdàn a ó sì gbé àwọn ọjà tó o bá rà lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five ẹ lè kàn sí wa lórí Facebook àti Instagram First Vital Wellness ìlera pípé yín ló jẹ wá lógún. lọ́nà mobile vigil family forum twenty twenty three ìpàgọ́ ti àpapọ̀ gbogbo ẹbí ọmọ ẹgbẹ́ ìṣòro alágbèéká àti àyíká lọ́nà lábẹ́ bàbá wa pásítọ̀ dr ea ojo ti gbé ìdánilẹ́kọ̀ọ́ alágbára ọlọ́jọ́ kan kalẹ̀ pẹ̀lú àkórí ẹ̀ àṣírí ìkùnà lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ọ̀nà àbáyọ èyí tó máa wáyé lọ́jọ́ saturday second december ọdún twenty twenty three yìí the apostolic church nigeria Ibadan metro area convention grounds near airport road alákíá ìbàdàn aago mẹ́wàá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ nípàgọ́ náà fi wáyé o àwọn ẹni àmì òróró tí ọlọ́run máa lò ni pásítọ̀ dr ea ojo lọ́nà mobile vigil general coordinator pásít pastor mo oguibe ibadan area superintendent ibadan metro area chairman pastor dr lo Oladele Lona territorial administrative secretary pastor dr sgo uye vice president the apostolic church nigeria and Lona territorial chairman lọ́jọ́ saturday second december ọdún twenty twenty three yìí wá pẹ̀lú ẹbí rẹ ìbùkún olúwa ń dúró dè ọ́ lórúkọ jésù iṣẹ́ lógun ṣe dákun múra sí ti ẹni ṣiṣẹ́ jàre ó ṣe ó dájú. gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe pẹ̀lú òótọ́ ọnú ó yá ó pé ó sunwọ̀n ju ẹni tó ń sapá fi wàyó kọ́rọ̀ jọ lọ. iléeṣẹ́ alálùbáríkà AK ọmọláyọ̀ Global Resources Block Industry níbi wọ́n gbé ń yọ ojúlówó bílọ̀kù tí kì í yìnrìn yòòrò tàbí. it's miracle ọlọ́run ìyanu ìṣẹ́jú tó gbẹ̀yìn jésù olúwa wá sí tó fẹ́ pa ọlẹ́rìn ayọ̀ láàrin ọjọ́ tó kù nínú ìrìnàjò twenty twenty three lọ́jọ́ sunday december àwọn ilẹ̀kùnrin gbogbo tó kàn tó kọ́ tí ó ṣí pẹ̀lú àánú ọlọ́run tó tẹ̀síwájú lórí ìrìnsẹ̀. Jésù fẹ́ ṣì máa bọ̀. Nínú ìpàdé olóṣù mẹ́ta mẹ́ta ìlọ́jọ́ Sunday. Third December látago méjì òwúrọ̀. Eight a.m. Ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run alààyè ló ń bọ̀. Evangelist Tọ́pẹ́ Olútọ́pọ̀ máa kọrin ẹ̀mí. Wọ̀lú ọ̀rọ̀ ẹni tá a gbẹ́dìde fún ìtúsílẹ̀ àti ìgbẹ́dìde gbogbo èèyàn. Pásítọ̀ Joseph Akíakadé bàbá Ìgbà máa ṣiṣẹ́ àròṣẹ́ láti wọ́rọ̀. Bó ti ṣe olódó lọ́dọ̀ ìwọ. Ìyànà church ni ẹ máa bọ̀. Leland Buster CAC e Eagles Assembly lẹ́dẹ̀yẹn. Ìyanu ìṣẹ́jú tó gbẹ̀yìn. Ọwọ́ rẹ ló m 2023 Miss Oyo Beauty Pageant, the 20th in its series, is here. Date is Sunday, 3rd of December at Felicia Hall, Jogo Center, Ibadan at 2 p.m. prompt. Star Prize official car, courtesy of Ilaji Hotels and Sports Resort. Host is the irresistible mayor, Isaac Brown. Chief Host, Dr. Yinka Efele, MON. Special Guest of Honor, His Excellency Engineer Shei Makede FNSC, Executive Governor of Oyo State. Special celebration of former Oyo First Ladies who have added value to the pageant over the years. Chief Mrs. Sarat Adeshino, Chief Mrs. Mutiat Ladoja, Chief Mrs. Kemi Alawakala, and Dr. Mrs. Florence Ajimobi. Mother of the Day, Mother Distinguished the day. Senator of the Federal Republic, Senator Monsurat Sumonu. Highly Distinguished Guest, Chief Adebayo Adelabo Kwenkele Messi, OFR, Honorable Minister of Power, Royal Father of the Day, Oba Francis Olushola Alawo chairman of the occasion, Chief Dotun Sanusi, special Miss Oyo lifetime patron conferment, Honorable Adede Stanley Olajide Odidiomo, Oyo Pillar of Support Award for Peace Effort in Transport Sector, Bob Bajiro Otunba Sheye Famojuro, Miss Oyo 2023 on Sunday 3rd of December, Felicia Hall, Jogo Center at 2 p.m. Gate fees 2,000 naira regular, 10,000 naira VIP, very VIP, 25,000 naira. Executive tables available at 250,000 naira, 500,000 naira, and 1 million naira. You too can be a lucky winner in this year's event. Buy Miss Oyo entry ticket and be a proud owner of a return ticket to Jordan, courtesy of You Fit Fly, plot of land courtesy of Arrow and Co Properties, plus loads of electronic items in our Miss Oyo 20th anniversary raffle draw. Tickets now available at Fresh FM Ibado and all food co outlets, proudly supported by Oyo Algon, Nairabe, Jogo Center, Ripples Catering Services, Dark Blue Energy Drink, UI Hotels Ibado, Peseta Transport, Signal 7000, Foodco, 7 Ultima Food, Eat Right, Broad Connect Multimedia Services, Coca-Cola Soft Media, Melody Trade, and Nigeria Breweries PLC. Media partners Tiwantiwa FM, Blast and Fresh FM, Ibadan. You're beautiful. You're beautiful. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti máa bá ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fónírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics ẹ̀ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní yàgànkú wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solat mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò one tí a mọ̀ sí telecommunication sector ó pé ọdún karùn-ún tí a ti wà ní ẹnu iṣẹ́ oríire yìí ó pé ọdún karùn-ún tí iléeṣẹ́ top up and get reward ó máa ṣe ayẹyẹ ìrànlọ́wọ́ ńlá tí a ti fi ṣe ọmọnìyàn láǹfààní àjọ̀dún fún ìgbédìde àwọn tí telecommunication industry ti sọ di èèyàn torí pé ó lé ní àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà ogún tí iléeṣẹ́ top up and get reward sọ di ọlọ́rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàrin ọdún márùn-ún àjọ̀dún ọdún karùn-ún rèé bí a ó ṣe máa ṣe ojú inú rẹ sí àgbára gbàgbára gbangba ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ máa yẹ ìmọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ olùkópa ó ti máa wọlé tí ìdíje yìí kò tó tí a mọ̀ sí raffle draw náà sì máa ṣẹ́ lulẹ̀ ní kọ́ngbẹ́kọ́ngbẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tó bá jáwé olúborí nínú ìdíje yìí kò tó yóò sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn mẹ́rìírí tí yóò wáyé ní ọjọ́ keje oṣù kejìlá ọdún twenty twenty three ní maf twenty one yanadi ọ̀yọ́ junction ring road ìbàdàn bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àárọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pè sórí zero eight zero three three nine one one one nine four. alágbára alágbára o agbára ràn mí lọ́wọ́ yá. Oyani Land of Radio Evangelical Ministry nínú annual prophetic conference. Àkòrí ìtọ́dún yìí the unveiling covenant of God. Ìlérí Ọlọ́run tí kì í yẹ. Látọjọ́ Tuesday fà the Sunday twenty December. Ní Ọlọ́run tó pe Pásítọ̀ Yomi Adélóye yóò fi máa bá àwọn èèyàn dá májẹ̀mú àánú tí kì í yẹ. Ìrànlọ́wọ́ ojúrere àti àtìlẹ́yìn látọ̀run wá o. Nípasẹ̀ fi olólórí àwọn ìránṣẹ́. Apostle Aidi Láwọ̀ Rẹ̀bẹ̀rẹ̀ Jẹ́gẹ́dẹ́ Evangelist Pọ̀jù Johnson Rẹ̀bẹ̀rẹ̀ Lẹ́kàn Babatunde Prọfẹ̀tì Oyèwùmí Pásítọ̀ Yomi àti dọ̀gás. Ah, Adélóye yóò máa gba gbogbo èèyàn lálejò. Ọjọ́ Tuesday five, evening of praise ni. Ọjọ́ Wednesday six àti Thursday seven. A ó pàdé láàárọ̀ àti nínú sọ́jí ìrọ̀lẹ́. Ìṣòro lọ́jọ́ Friday. Ọjọ́ Sunday tenth December. Ìsèdúpẹ́ láàárọ̀. Pẹ̀lú ìsọjí márùn-ún ìrọ̀lẹ́. Gbogbo ẹ̀ ní Land of Refuge Evangelical Ministry. The High Fountain of Knowledge School. Off Kọ́láwọlé Street. Twelve flat. Ọ̀pọ̀rọ̀ kẹ̀tùnú ń bàdàn. Gbogbo èèyàn ló máa sọ testimony ìtọ́dún yìí. Lórúkọ Jésù ajá balẹ̀. ajá balẹ̀. tó ajá balẹ̀ ìròyìn náà rèé o a ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ̀yin náà máa gbọ́ gbìngbìn gbìngbìn tó ń lọ lábẹ́rú bàbá kérésì ti ṣíde bí àwa kan ṣe ń dilé mú láti gbàlejò bàbá kérésìmesì mm. ńlá wọn kan ti lọ gbé bàbá kérésìmesì láti gbé wọn á gbé hàn dé lọ nígbà wọn bá gbé yípo òlu lọ wọn á padà sí ilé iṣẹ́ tó ibi tẹ́ ẹ bá gbé ń bá wọn pàdé nígboro ẹ máa bá wa kí wọn o àwa náà retí wọn o mm. pé àárò wọn ti ń sọ wá o. ó sọ wá o gbogbo ẹ̀bùn tí wọ́n kọ̀ bọ̀ láti róòmù. gbogbo kùkù kẹ̀kẹ́ ó ti ń lọ àwọn náà ṣe tán àti gbà tí wọ́n. àwọn ọmọ tá à ń torí ẹ̀ ṣe á jèrè wọn lágbọ́rọ̀ lọ́hùn òdòdó lásán kọ́ ni wọ́n fi mọ yìí wa mm. wọ́n á fowó mọ yìí wa wọ́n á fọlá mọ yìí wa wọ́n á fọ̀rọ̀ mọ yìí wa àwa náà á wá jẹ́ kò sì ní kúrò lẹ́nu wa gbogbo ẹni tó wá ń wojú olúwa fọmọ rere ọba mi òkè aláwòrán kó ṣínà ayọ̀ fún wọn àmín ọmọ rere bíi àwa samuel bai. àwọn ọmọ rere bíi ramota lai bai àwọn ọmọ rere rèé àwọn ọmọ rere rèé. ok mm. kò sí wàhálà mm. ojú ewé kejì ìwé ìròyìn ti di the punch ni mo ti fẹ́ ṣẹwọ́ ìròyìn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọjọ́bọ̀ thursday àná ni wọ́n kéde ìròyìn ayọ̀ yìí pé ẹgbẹ́ òṣìṣẹ́ kò ní í sógun mọ́ kò ní í sọ́tẹ̀ mọ́ o bí orin eléré àárín wa ọ̀rẹ́ la ó máa ṣe bó bá ti di ọjọ́ kìíní oṣù kẹrin ọdún twenty twenty four ìròyìn ayọ̀ ọ̀hún yóò wọlé tán jì gan-an alákòóso fún ètò ìròyìn àti ọ̀rọ̀ tó kan aráàlú ní gbọ̀ngbọ̀ngbọ̀n Idris Mohammed ń lọ sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn làbújá ìpè tọ̀ ṣẹ́rí ìlànà ti ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n owó oṣù òṣìṣẹ́ tó kéré jù léyìí tí wọ́n ti ń sọdún mọ́ pé ìgbà ó ní kíní ìyá tẹnubodò láti lè mú kí wọ́n máa gbowó ọ̀tún kí owó gọbọyì dé fún àwọn òṣìṣẹ́ wọn ni gbogbo rẹ gbogbo rẹ owó òṣìṣẹ́ tó kéré jù o ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ló wà báyìí o gbogbo tẹnubodò lópin oṣù kẹta ọdún tó ń bọ̀ bó bá ti wá di oṣù kẹrin ọdún tó ń bọ̀ owó ọ̀tún ńlẹ̀ máa gbà lóṣù ọ̀tún lọ́dún ọ̀tún Mohammed tó sọ̀rọ̀ yìí nígbà tó ń ṣàlàyé lórí bí nǹkan ó ṣe lọ lórí àwọn àgbékalẹ̀ ìjọba orílẹ̀-èdè nàìjíríà mọ́ ètò òṣùná àti àfojúsùn rere ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí láàrin ọdún 2024 sọdún 2026 ó ní ńlá wọn ti ṣe kò kárí ọ̀rọ̀ táwọn sì ná bíi tírílíọ̀nù mẹ́rìnlélógún ó lé ìgbọ́njẹ̀ mẹ́rìndínláàádọ́rin twenty four point six six trillion naira ńlá wọn ò ná lórí owó oṣù òṣìṣẹ́ láàrin ọdún twenty twenty four sọ́dún twenty twenty five lọ́wọ́ ọdún twenty twenty six eléyìí wà lórí àmúṣe ààtò tí ìjọba Bọ́lá Tinubu ṣe wọ́n ní ẹ kú mọ̀ pé wọ́n ti yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo owó ìrànwọ́ tí wọ́n sì yọ kúrò lórí owó epo yóò padà dàtúrà pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ni nígbà táwa náà bá ti ń pọn epo ńlẹ̀ yìí tá à ń fọ epo wá ńlẹ̀ yìí ìrọ̀rùn ló máa bá dé owó oṣù òṣìṣẹ́ tó wá kéré jù lọ yóò bẹ̀rẹ̀ sí lọ wípé ẹgbẹ̀rún márùndínlógójì owó náírà fún òṣìṣẹ́ kọ̀ọ̀kan òṣìṣẹ́ tó kéré jù lọ o ni wọ́n bẹ̀rẹ̀ sí máa san wọ́n ní eléyìí yóò lè mú kí ìdẹ̀rùn náà kó wá pọ̀ sí i nígbà tó owó oṣù bá gorí owó oṣù fún òṣìṣẹ́ tí owó òrànwó orí epo tí wọ́n yọ kúrò ńbẹ̀ tí ò ní láàyè mọ́ táwa náà tó wá ń pọn epo ńlẹ̀ wa tepo wá di rọ̀rùn ní rírà ẹ rí i pé gbogbo ẹ̀ ti di wọ̀nkúnwọ̀nkúnnu. ẹ lọ fọkàn balẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ọdún 2024 ọjọ́ kìíní oṣù kẹrin rẹ̀ láti oṣù kẹrin yìí lọ owó oṣù ọ̀tún lòṣìṣẹ́ máa gbà. Hmm. Ah, tó àdópẹ́ ọ̀ ẹ̀yin kọ́ rẹ̀. àwa rèé ó yẹ tẹ̀lé mi tààràtààrà lọ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tàárọ̀ òní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ní àwọn tí ń ké gbàjarè lórí bó ṣe jẹ́ pé àlékún dé bá bí wọ́n ṣe ń kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè wọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé oúnjẹ tí àwọn èèyàn ń jẹ gan lórílẹ̀-èdè yìí ìdá ọgọ́rin nínú rẹ̀ oúnjẹ ilẹ̀ òkèrè ní láàrin ọdún 2019 sí ọdún 2023 ọ̀mọ̀wé Kingsley Uzoma ti ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Muhammad ààrẹ Bọ́lá Tinubu lórí tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn ìdókòwò wọn ni ọ̀nà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún nínú ètò kan ètò wáyé nílùú Àbújá lánàá òde yìí o wọn ní lásìkò ètò ọ̀hún ibẹ̀ òun náà ni ọ̀mọ̀wé Kingsley Uzoma òun ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà ó ti rí i bí wọ́n ti ṣe ń kó oúnjẹ wọlé nílẹ̀ yìí ó ń dúnkokò mọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà o wọ́n ní ó kéré tán àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà méjìdínláàádọ́rùn-ún ó lé ọ̀wọ́ márùn-ún níye òun náà ló jẹ́ wípé wọn ò rí oúnjẹ tó tó jẹ tó sì jẹ́ pé wọ́n tún ní àkọsílẹ̀ ọ̀hún tún ṣeé ṣe kó tún gbé ẹnu sókè nígbà tí ó bá fi dínú oṣù kejìlá pẹ̀lú mílíọ̀nù mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ní o Uzoma òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ sí ọwọ́ iwájú wípé ìjọba àpapọ̀ orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ṣetán láti jí gèrè sí àmú àdínkù nípa bí wọ́n ti ṣe ń kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè wọ orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àìmójútó ètò ọ̀gbìn orílẹ̀-èdè nàìjíríà tó bó ṣe tó àti bó ti ṣe yẹ òun náà ló jẹ́ ọ̀kan gbòógì lára tó mú kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa rọ̀gbọ̀kúlé à ń gbé oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè kébi ó bá àmọ́ yọ ojú ẹni jẹ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ sí ọwọ́ iwájú òní orílẹ̀-èdè nàìjíríà náà ló ní àwọn ọmọ tó jẹ́ wípé wọn ò rí oúnjẹ jẹ tààrà tó tó bẹ́ẹ̀ gẹ́ tó pọ̀ jù lágbàáyé o wọ́n ní kódà ìdá àádọ́rin ó ní àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ pé inú ìṣẹ́ òun òṣì òun náà ní ń gbé pẹ̀lú bó ṣe jẹ́ pé owó oúnjẹ náà tún gbé owó lórí gegege bíi ìdá mọ́kànlélọ́gbọ̀n ó lé ìdá ó lé méjìléláàádọ́ta láàrin oṣù kẹwàá nínú ọdún tá a wà yìí wọ́n ní bí kinní ọ̀hún ṣe wá ń gbé ẹnu sókè mókè sí i náà ló mú kí ààrẹ bọ́lá ahmed tinubu kó mọ kọminú lórí rẹ̀ o tán láwọn ti ṣetán láti mú àyípadà ọ̀túndé bá àgbọ̀nrín ọ̀hún pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba èyí tí mójútó ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti oúnjẹ ní orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé oúnjẹ ó pọ̀ lọ́pọ̀ yanturu ní ilẹ̀ yìí tá a sì ní mọ̀ gbòkúlé à ń gbé oúnjẹ wọlé láti ilẹ̀ òkèèrè mọ́. all right àǹkó ìròyìn yẹn náà ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun tí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ní hey hey ẹ̀rù rèé o ẹ̀rù rèé hmm. ìṣẹ́ àti òṣì lórílẹ̀‐èdè wa nàìjíríà ó mú àwọn èèyàn ṣùṣùṣùn ìdá mẹ́rìnléní àádọ́rùn-ún ó lé pínpín ninety four point five million ninety four point five million àwọn èèyàn mílíọ̀nù mẹ́rìnléní àádọ́rùn-ún ó lé díẹ̀ ńlọmọ orílẹ̀‐èdè nàìjíríà tí ìṣẹ́ àti òṣì tó ti ń mú ní ṣùṣùṣùn àwa hmm. ń fi ìdá ọgọ́rin ìlú oúnjẹ tá à ń kó wọlé sórílẹ̀‐èdè nàìjíríà tá à ń hmm. jẹ abálájọ àjàlá tá ń nà án ok tẹlifíṣàn ló gbé ẹjá lọ sójú ewé kẹfà rẹ̀ ọ̀rọ̀ ń bẹ ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà ṣe gbé ìwé ètò òṣùná kọjá lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí jáde láti ọ̀dọ̀ àwọn tẹnu wọn tọrọ látàbújá ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n fà á kékọ́rí fi jígà kọ́rùn lánàá wọn ni tó ẹni bá ní kí làá ṣe òun làá ṣe hàn o ọ̀pọ̀ iléeṣẹ́ àti àjọ gbogbo tí a buwọ́lu ìwé ètò òṣùná fún wọn lọ́dún 2023 tá a wà yìí àmọ́ àbuwọ́lùwé owó jáde dọ́dọ̀ wọn tán àrílárí jàǹkan tí wọ́n ṣe àṣẹ máa tún wá àtúnwá ló kọ yín ẹ ti padà dé àwa náà wàá fojú yín dánrin ipe èèyàn kì í ṣerú ẹ̀ kó mu jẹ a ti ṣe gbọ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti rògó talé owó jọ wọ́n wá ní kí wọ́n fi ṣiṣẹ́ ètò ìdàgbàsókè ìlú owó dé ọ̀dọ̀ yín tán ńlẹ̀lẹ̀ wọ́n pọ́npọ́n àwa náà dúró dè yín ní koríta àṣeyọrí ni o gẹ́gẹ́ bí bọ́lá tinubu ṣe gbé ìwé ètò òṣùná náà ọ̀hún kalẹ̀ lọ́jọ́rú wednesday tòun ti àwọn iléeṣẹ́ àti àjọ gbogbo tí kálukú wọn náà ti sọ ọ́ di mímọ̀ ọ̀gásà your excellency mr president ibi tá a fẹ́ náwó sí rèé àwọn nǹkan tá a fẹ́ ṣe rèé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà náà wá sọ tiwọn di mímọ̀ láti ọ̀dọ̀ ọ̀kan lára wọn ẹni tí ṣe igbákejì alukoro fúnlé philip àgbẹ̀sẹ̀ ńlọ ṣe àlàyé pé ẹ wá náà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà àwa kì í ṣe rọ́bà stamp o àwa è ṣe aṣòfin gbẹ̀wù dání tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti gbé wá ìlàwárí ò lẹ̀ sí pẹ̀ ò irọ́ o lọ́wọ́ tá a wà yìí a lọ wo ìwé ìtàn àwọn tó jẹ́ ọmọ iléeṣẹ́ àti àjọ gbogbo tí wọ́n gbowó ètò ìṣúná ọdún 2023 tí wọ́n na síbi ó tọ́ èyí tí ò bá na síbi tó tọ́nu wọn kó má fọkàn sí o ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà ṣe tán láti fi ojú iléeṣẹ́ bẹ́ẹ̀ rí mọ̀ bo nítorí a lè máa kó fún yín gbogbo ìgbà lówó táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti rògó fún kẹ́yìn máa wá na nínà gbèsè ọkàn mi kó mú o ní ìròyìn yẹn ń sọ ojú ewé kínní sí ìkẹfà ìwé ìròyìn ti Daily Sun ló wà bẹ́ẹ̀ ni ilé asòfin àgbà náà sọ dúnmọ̀ pé hey owó náà àtìgbàdégbà nine point nine trillion naira wọ́n ní nínú ìwé ètò ìṣúná ọdún twenty twenty four ewu ń bẹ níbẹ̀. lójú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune lórí àbá ètò ìṣúná ti ọdún 2024 ọ̀hún náà ni ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni àwọn náà ti gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò sọ́tún tí wọ́n gbé yẹ̀wò sósì o lórí àbá ètò ìṣúná oní tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n lé ọ̀wọ́ márùn-ún náírà tí ààrẹ Bọ́lá Tinubu gbé lọ sí iwájú ilé méjèèjì ọ̀hún wọ́n ní nígbà tí ń ṣàlàyé ọ̀rọ̀ látẹnu àwọn tí ń ṣe aṣòfin kan níwájú ilé ọ̀hún wọ́n gbé òṣùbàrà bàǹdẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu ni lórí bí ó ti ṣe kọbi ara eléyìí tó gbọngbọ́n sí agbọ́nrin ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò pípèsè ohun amáyédẹrùn àti dídarí ètò ọrọ̀ ajé wa gba àwọn ọ̀nà míì lọ tí ń sì ṣe ojú kan pọ̀n òun náà ni àwa máa tọ̀ láti rí pé a fẹ́ gbé ètò ọrọ̀ ajé wa lárugẹ oníbẹ̀ àti bí wọ́n ti ṣe mójútó e, e, ọ̀rọ̀ wípé à ń gbani síṣẹ́ ká káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wàyí o wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣé ẹ ti rí gbogbo àwọn iléeṣẹ́ ìjọba àwọn ẹ̀ka ìjọba àwọn àjọ ìjọba lọ́lọ́kan òjọ̀kan èyí tí wọ́n bá tún dálẹ̀ náà kí wọ́n kàn má da wọn lẹ̀ láì ṣe wípé wọ́n ń ṣe àmójútó fún wọn àbí máa béèrè ní ń gbéṣe láti fi kún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà nínú ọ̀rọ̀ tiẹ̀ ahmed jaha èyí tó gbé òṣùbàrà bàǹdẹ̀ fún ààrẹ bọ́lá tinubu lórí bí ó ti ṣe mójútó agbọ́nrin ti e, àwọn ohun amáyédẹrùn room káàkiri orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ rírí dájú wípé ọ̀nà kan ò wọjà mọ́ fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kìí ṣe wípé agbọ́nrin kan òun kàn ní ìjọba àpapọ̀ ó kàn wá darí gbogbo àfojúsùn rẹ̀ sí pé òun nìkan náà ni kó máa pa owó wọlé ó ní àsìkò ti tó láti rí i pé a kú òlójú kan náà pé nǹkan kan ìṣá ni ó máa mú owó wọlé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹ̀yin náà máa wò ó agbọ́nrin àwọn ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ ètò ọ̀gbìn onírú àwọn nǹkan bẹ́ẹ̀ náà lè tètè jẹ́ kí ètò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kó rú gọ́gọ́ kó sì gbèrú sí i yóò tún mú ìgbàláàyè wà fún bí wọ́n ti ṣe fẹ́ gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọ̀dọ́ sí ẹnu iṣẹ́ tí ò sì ní sàǹfààní fáwọn olubi ẹ̀dá láti mọ gbarúfẹ́ àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ mọ́ra hmm. máa kọ́ wọn ní ìwà ọ̀daràn wọn ní bákan náà olóṣàlàyé ọ̀rọ̀ o wípé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà kìí ṣe téèyàn fi ọwọ́ yẹpẹrẹ mú o àfi kí wọ́n rí i dájú wípé wọ́n kó owó tó tó owó sí agbọ́nrin ètò ààbò náà láti rí i pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe lẹ́yìn rẹ̀ yóò mọ kún mú bí ìdodo ẹ̀fọn ni ó ní ni ká sọ ètò ọrọ̀ ajé wa kó kúrò ní pé ojú kan náà òun la ti ń pawó wọlé o ọ̀nà kan ò wọjà mọ́ o ẹ̀jẹ̀ á rí i dájú pé àwọn ẹ̀ka jẹ̀ka lọ́lọ́kan òjọ̀kan òun là ń mójútó láti pawó wọlé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀jẹ̀ agbéra páká lọ sójú ọjà bá a bá padà dé fíìmù láàrin Ṣàyíbù àtọ̀básẹ́kì áṣùtì rẹ̀ lórí ìròyìn àjábalẹ̀. àjábalẹ̀. Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Alegongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and palo BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Oluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. ẹnikẹ́ni ṣe ní ìsìn. gbogbo ọmọ òkè ògùn àdúpẹ́ o. òkè ògùn development consultative forum ń fi mòore hàn lábẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀mọ̀wé ahmed raji amòfin àgbà fún pípẹ́ tá a pè yín tẹ́ wá sí sẹ́yìn ilé ẹbẹ dí. tọ́ba ti jòyè tá gbọ́finró tọlọ́ṣẹ̀lú tọ́lá láti mẹ̀kúnnù òkè ògùn àdúpẹ́ ẹ̀mú wa lórí gan-an ni. ẹ fi hàn pé gbogbo wa la fẹ́ ìdàgbàsókè òkè ògùn. àmọ́ o ó tún kù nìbọn rọ o ìpàdé tún bẹ ní Ṣakí Ògùn Ọ̀rọ̀kin ní sí lọ́jọ́rú ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún twenty twenty three yìí láago mẹ́wàá òwúrọ̀ níbẹ̀ la ó ti ṣàpérò ìgbẹ́dìde ọrọ̀ ajé gbogbo ìbílẹ̀ òkè ògùn àpérò tí ó fún ọ láǹfààní láti jíròrò lórí bá ó ṣe lo àwọn ohun àlùmọ́nì ilẹ̀ nǹkan ọ̀gbìn àti gbogbo ohun tọ́lọ́run fi sì kẹ́ òkè ògùn fún ìdàgbàsókè ilẹ̀ wa akọ̀wé ẹgbẹ́ ọ̀mọ̀wé Bímpé Adéròmù Prince Rẹ̀mí Adégbọlá lolùkéde gbogbo ọmọ òkè ògùn àkó alákọ̀ọ́lá àkọ́lẹ̀ ẹ̀kan tí ń sú ni o àkó ara ẹni àkótúkọ́ ni nílẹ̀ lọ́kọ̀ lájò ẹ máa da wìtìwìtì bọ̀ ọlọ́run bàbá lọ́lá tèmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ. twenty twenty three ìjẹ̀bú ọmọ bẹ́ẹ̀. csc jẹ̀bú gbódì sísì. lápasẹ̀ ìsọjí alágbára ìfúnlọ́dọọdún o. látọjọ́ monday four ní friday eight december. létí agbára kọlùkọgbà tó máa kún fún ìyanu kí n máa ṣe. àkórí ẹ̀ repent for the great judgement is coming soon. lọ́nà pìwàdà nítorí ìdájọ́ ńlá ń bọ̀ láìpẹ́. gbogbo èèyàn ló yẹ kó wà ní sọ́jí eléyìí o. ìdè máa já ogun máa ṣá onírò bìnújẹ́ máa da láyọ̀. nípasẹ̀ fi ọdún lórí prophet and evangelist ọlátọ́mọ̀sùn. ṣẹ́gun bàbá àlágọ̀. pastor s b ológun csc òjò wọ́n district superintendent pastor j.s. sadefila ìjẹ̀bú wọ́n district superintendent pastor ayo olúwayẹmí òkè regional superintendent cac president nigeria nova c pastor s. ọládélé ń bọ̀ àwọn olórin ẹ̀mí dcc central choir mrs kwadu alábísí mrs adenike adenuga ọmọ ìlérí ogun tuntun aago mẹ́rin ìrọ̀lẹ́ four pm ìsọjí ó máa bẹ̀rẹ̀ orímọ̀lú sípàlà ọ̀kẹ́ tábọ̀ ìjẹ̀bú gbọ́ la ó ti pàdé ń pèlè ogun gbogbo èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí eléyìí o. kára ole lè pè ara ríro kò sí mọ́ àwọn ka ti sá lọ àrùn mọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ti kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le gbéra ńlẹ̀ kò dìde kára o lè pè ń bà àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa kẹ́gun tó kẹ́gun náà kára o yá gágá ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́ tẹ̀bá ti fi kára o lè pè ń bà rà lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun tó sì ń ṣe àtúntò rẹ̀ òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá fi kára o lè pè ń bà wọ̀ ara rẹ̀ ó lè padà yakinlala action action ó jẹ́ àwọ́ká àròmọ̀lẹ́gun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára o lè pè ń bam lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá àtúrà dáadáa aláṣepé jẹ́ fún mi sà. aláṣepé aláṣepé aláṣepé orúkọ ńlá tí ọlọ́run jẹ́ nínú ìpàdé àdúrà ọjọ́ mẹ́ta mẹ́ta ní ọ̀sẹ̀ mẹ́ta fún oṣù mẹ́ta mẹ́ta ló tún wọlé fún ìgbà tí ó kẹ́yìn ní ọdún twenty twenty three aláṣepé nínú ìjọ wa csc city of joy àfin ìyanu off croton filling station ẹlẹ́rẹ̀ road awososo àpáta ìbàdàn monday ọjọ́ kẹrin sí wednesday ọjọ́ kẹfà ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kọkànlá sí wednesday ọjọ́ kẹtàlá pẹ̀lú ìṣòro alágbára ńlá ní friday ọjọ́ kàndógún ní ọ̀sẹ̀ kejì monday ọjọ́ kejìdínlógún sí wednesday ogúnjọ́ tí ó jẹ́ ọjọ́ àṣekágbá ní ọ̀sẹ̀ kẹta ọjọ́ tuesday ní ọlọ́run aláṣepé ń dá àwọn tó wá ọmọ lóhùn ní aago méje àbọ̀ sí mẹ́sàn-án aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ àkórí aláṣepé ti oṣù kejìlá yìí ni ìwàláàyè ọwọ́ agbára lọ́rùn the living mighty hand of God nínú èyí tí olúwa yóò ti máa lo bàbá wòlíì Amos akíndélórúwá fẹ́mi pásítọ̀ E.O. ọláwúwo pásítọ̀ J.O. olúwapẹ̀mí àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn fún ìyanu rẹ̀ akọrin ìjọ yàn láàyò ọwọ́ agbára ọlọ́run yóò di mímọ̀ láyé rẹ ó yá níbẹ̀ e driver app for nigeria don high ride cab na the name na high ride cab dey give dem driver commission for naija anytime high ride carry you na so so kulele jollyment inside dat their car wey clean selese plus including sanpele security every journey na extra point inside your reward book and anytime you pay with cash hey bonus don tanda for you be dat o oh. plus other echeterama echeterama woof join you fit download our app sharp sharp from apple and google play store. you also have the option of fixed fare or fare estimate high ride choose your fare let's ride iṣẹ́ òru àgbàyanu tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rí ńlá tún ti dé ọlọ́run wòlíì ezekiel ebiomofari jp tún ti ṣetán pẹ̀lú ìpàdé alágbára tí máa ń milẹ̀ tètè tí a pè àkórí rẹ̀ ní àánú kejì tó máa wáyé ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december eight twenty twenty three nínú ìjọ divine god revelation church abapata agbájé ìjókòdó ìbàdàn ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ nine pm ìtúsílẹ̀ ìdáǹdè ìṣẹ́gun àti ìrànlọ́wọ́ tòun ti ìgbéga látòkè wá àwọn tí òṣìṣẹ́ ìránṣẹ́ ni pastor ayọ̀ ìlọ̀rí pastor délé evangelist jeremiah àtọ̀mọ́kọ àwọn t tí yóò forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ni màmá wa evangelist dr bọ́lá rẹ̀ lady evangelist ọlámídé bọ́lárìnwá divine choir fẹ́mi gbèsókè bákan náà gbabuẹ́dì drama ministry máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ kẹjọ oṣù kejìlá december eight ọdún twenty twenty three olùgbàlejò àgbà wòlíì ezekiel ebiomofari àti ìyá wa pastor mrs ebiomofari jp fún ìbéèrè zero eight zero six zero eight six eight seven eight three tàbí zero eight zero three zero seven three two one six eight ìṣòro àánú kejì yìí èmi agbáremú jésù lolúwa. dreamt of studying abroad? Countries like Canada, USA, Australia, Ireland, UK, UAE, Germany, or beyond? Well, guess what? TGM Education is turning your dreams into reality with a jaw dropping 95% success rate. Picture this the TGM Education Ibadan Mini Fair on December 1st, 2023, happening at 47 along Liberty Road, Ukiado, Ibadan, starting at 10 a.m. sharp. The entire event is free. Yes, you heard it right. Don't miss this golden opportunity. But that's not all. At TGM Education, our services are also free. So, mark your calendars December 1st, 2023, 10 a.m. sharp, 47 along Liberty Road, Okeado, Ibadan. Your journey to success begins here. For more inquiries, please call 0908 807 2048. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. Sun Harvest Convention twenty twenty three tó ti wọlé dé hallelujah. ọlọ́run bàbá prophet afọláyẹ tún ti ṣetán láti bùkún fún gbogbo wa nínú ìpàgọ́ ti ọdún yìí nínú ìjọ hand of god deliverance and prayer outreach deliverance city pẹ̀lú àkòrí great grace oore ọ̀fẹ́ ńlá from december four to eight twenty twenty three four pm prompt pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run bíi prophet sunday babatunde pastor bakare prophet adeagbo pastor db ọládèjì pastor adeosun evangelist destiny evangelist yinka praise pẹ̀lú olùgbàlejò prophet ts afọláyan sunday tenth oṣù oṣù kejìlá ní ìdúpẹ́ àjọ̀dún láago mẹ́wàá nínú ìjọ hand of God deliverance and prayer outreach deliverance city wà ní ògbèrè ìdí ọ̀sán kájọlá street kòbólèsè area ìbàdàn oh eight oh three five seven eight two two seven nine mama prophetess eo Afolayan go ní kí n sọ fún ọ wípé ìpè bàbá òkú ó sì ń fọhùn síbẹ̀ jésù lolúwa. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally ẹ̀ tí pọ́ǹpì tó kórè dé tọ̀tẹ̀ yìí gálágà jù gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ńpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹn ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. Power Cathedral, Wocom invites you to Power Conference 2023. Theme King of Glory. Date is Friday 8th to Sunday 10th December 2023. On Friday, Praise Unusual will start from 5 p.m. and on Saturday, Health Talk and Free Medical Checkup will start from 10 a.m. Miracle Rally will start at 5 p.m. and on Sunday, Thanksgiving and Feast will start from 9 a.m. alongside Awards of Excellence Ceremony. Ministering Apostle Sunday and Reverend Mrs. Omo Owume Popola, Setman, and Vice President, Welcome, Pastor Kelvin Olorunishola, National Overseer, Welcome, Host is Pastor Dr. Bayo Alade, Music Ministration, Babatumishi, God's Favorite Ario, Gaiser Bala, and many more. Host Choir is Power Voices. You can also watch the live stream on Facebook and Instagram at Power Cathedral, Welcome. Invite your friends and loved ones to experience the King of Glory in every aspect of your lives. Jesus is Lord. God. ọ̀rẹ́ wa oúnjẹ ìyá yìí pọ̀ kódà ọbọ̀ bí ó dá alágbára mi. Hmm. lórí bó ṣe tọ̀ wò ni ibi mi ti á máa jayé rè bó bá tún jẹ tán jábọ́ náà ká bu nǹkan mu. Ah, ó túmọ̀ sí pé àtúnjà ranu o ọ̀dà nǹkan rẹ. gbogbo yàtàyòtò jíjẹ mímu kankan top success restaurant and lounge ló pin sí bó sàmàlà ti gbẹ̀gìrì tó ń tabula ìyẹn àtẹ̀fọ́ sẹ̀mú àtòsíkí jollof rice fried rice special rice ọ̀fadà mọ̀mí ẹlẹ́mìí méje sẹ̀rànlọ́fẹ́ ni ẹja àbígbẹ̀tọ́ kátàmì tó fi mọ́ special bread meat pie chicken pie buffet, ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgbà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan mímu tó tutù tó dún bẹ ní top success lounge fẹ̀yìn sàmàlì onífàájì yẹn tẹ́ fẹ́ jàyè rúra àyè ọlọ́lá ń àtàyè fàájì aládàáni bẹ́ẹ̀ la yẹ wà fún yín ní top success restaurant and lounge láti ṣàpèjẹ ráńpẹ́ fáwọn olólùfẹ́ yín àjẹpanu tó kí ló ń jẹ wọn ní top success restaurant and lounge tó wà nínú top success mall lẹ́gbẹ̀ẹ́ wema bank lábẹ́ bíríìjì mọ́kọ́lá ńbàdàn àti ní top success plaza ládojúkọ bàbá onílù ìwòrò ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success restaurant and lounge tọ́jú ẹ̀mí ẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. alright ìròyìn náà ni ó ń tẹ̀ sí ọwọ́ iwájú ó yẹ ẹgbà kẹ́ ẹ tún gbẹ́nu sẹ̀ ẹ́ ìpínlẹ̀ èdò ńlá ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé ṣàjẹ tó láyé lásìkò yìí lágbọ́nrin tòṣèlú ni pé bíi kí gómìnà àti igbákejì gómìnà máa fa fìràkù gómìnà igbákejì rẹ̀ ń fa fìràkù bó ṣe ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo ló ń ṣẹlẹ̀ lẹ́dọ̀ àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan míì bámbámbáhùn ó o ti ìpínlẹ̀ Èdó rèé Godwin Obaseki ọjọ́bọ̀ thursday àná ń lòun àti Philip Shaibu tí í ṣe igbákejì rẹ̀ ni wọ́n jọ sọ̀rọ̀ àsọyépọ̀ nípa fífi ìròyìn ṣọwọ́ sóníròyìn fún ẹ̀yin aráalé láti gbọ́ kí ló sì ṣẹlẹ̀ Obaseki ńlá àwọn oníròyìn gbé ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà oníròyìn lọ bá pé tọ̀ bàbá láàrin yín àti igbákejì yín ti ṣe ṣàyíbù bó o ní nǹkan ṣe ń lọ gan wọn ni bá a ti bini náà nu ṣùgbọ́n òun àti ṣàyíbù ọ̀rọ̀ tí ayé ń gbọ́ tàbí tí wọ́n ń fetí kó nínú ìròyìn ó yàtọ̀ sí nǹkan tó ń lọ láàrin àwọn ìdí àti túmọ̀ sí rèé ó lóhun gẹ́gẹ́ bí ẹnìkan ó lóhun ti ṣe gómìnà sáà tó yẹ kóhun ó lò òun ti lò ó kọ́lọ́hún jẹ́ kí òun ó sọ̀ọ́re bóun bá sì sọ ọ́re ẹni tí í ṣe gbákejì òun ó ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti díje dupò gómìnà bó bá wù ú ó ní níwọ̀n ìgbà tó sọ pé òun fẹ́ gbé ẹ e díje kó máa nìṣó níbẹ̀ kó lọ díje dupò oore ọ̀fẹ́ wà fún òun ọ̀básẹ́kì òun ọ̀dà lọ́wọ́kọ́ ipe kó má díje dupò nítorí wàhálà kan ti ń bẹ tẹ́lẹ̀ láàrin ọ̀básẹ́kì àti ṣàìbù ní bíi oṣù mélòó kan sẹ́yìn tó di nǹkan tí wọ́n torí ẹ̀ gbé ọ́fíìsì ti ṣàìbù tí wọ́n gbé kúrò níbi tí ó yẹ kó wà tí wọ́n sì tanṣíkò rẹ̀ lọ síbòmíì àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà parí aáwọ̀ náà láàrin Ọbaṣẹ́kì àti Ṣàyẹ̀bù ní pé àsìkò gbà náà Ṣàyẹ̀bù sọ ọ́ di mímọ̀ fún Ọbaṣẹ́kì pé kí ni ó ṣe Ọbaṣẹ́kì sì sì fi hàn nígbà náà pé ẹni ó bá ní kí làá ṣe òun làá ṣe é hàn ìjà sì ti parí orin ti chẹ́ǹjì lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìfẹ́ làwọn jọ fi ń lò nínú ìpàdé àpérò pẹ̀lú àwọn oníròyìn ní Bauchi ń ló ti ṣe àlàyé síwájú sí i fún wọn wípé ẹ wá o ṣe rí nǹkan tó ń lọ lẹ́kùn ti tòun àlàáfíà ń jọba o àárín òun àti ẹni tí í ṣe gbákejì òun ó ti padà gún kò sí wàhálà kankan mọ́ rárá bíi tí ò kó Ṣáíbù òfin o láti lọ díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èdó gbágbáágbá ńlá àwọn èèyàn rere rere ni wọ́n ó tì ọ́ lẹ́yìn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú tó o sì fẹ́ lò gún ọ̀n sọ́hun ọlọ́run ó fún ọ ṣe àbọ̀rẹ́ o lórí ọ̀rọ̀ Ṣàìbù àti Ọbaṣẹ́kì. bí ṣe ń ṣẹlẹ̀ láàrin Ṣàìbù àti Ọbaṣẹ́kì náà ló kú wáyé nípínlẹ̀ Ondo láàrin gómìnà Akérédolú àti Lucky Ayédatiwa wọ́n ní ṣùgbọ́n báyìí ìgbìmọ̀ tí ń ṣiṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ondo lánàá òde ni ẹ ti jókòó ìpàdé alálàáfíà láti rí dájú wípé wọ́n wá gbòdẹ́kun fún gbogbo rìbòrìyẹ̀ tí ń mi ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀hún kí àlàáfíà sì bẹ̀rẹ̀ sí ní ìjọba kan lè bà fún ìdàgbàsókè ní ààyè láti lè wáyé ní ìpínlẹ̀ Ondo wọ́n ní eléyìí náà ló jẹ jáde lẹ́yìn tí wọ́n tún ní àwọn kan tún ń gbé ìròyìn fastafosto kan kiri káàkiri ìgboro ayé o wípé wọ́n mọ̀ ti ń ṣe ayédèrú ìbuwọ́lù gómìnà ọ̀gbẹ́ni rotimi akeredolu ti ìpínlẹ̀ ondo pé àwọn èèyàn kan ni wọ́n wà nídìí àjùmọ̀pọ̀ ọ̀hún látàrí kí wọ́n lè bá kó owó ìpínlẹ̀ Ondo sí àpò ara wọn wọ́n ní rárá o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo ṣàlàyé ọ̀rọ̀ ìpè gómìnà Rotimi Akeredolu òun ní sì ń gbé gbogbo àwọn ìwé eléyìí tó bá yẹ kó gbé yẹ̀wò ibi tó bá yẹ kó buwọ́lù ń ń gbé yẹ̀wò fúnra lára rẹ̀ o wọ́n ní ìpàdé ọ̀hún náà ló wáyé ní ọ́fíìsì gómìnà tó sì jẹ́ pé igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Lucky Aiyedatiwa náà ló léwájú rẹ̀ lẹ́nu tó padà sí ìpínlẹ̀ Ondo lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún kọmíṣánná tí mójútó ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Ondo ìyáàfin Bámidélé Adémọ́lá Ọlátẹ́jùn ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún o tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìforíokòósọ ọdún tó wáyé níbi ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ìyún lọ́jọ́ ẹtì ọ̀sẹ̀ tó kọjá nílùú Àbújá ń bẹ lára àwọn ọ̀rọ̀ ilé ìtẹ́ngbéyàwó níbi ìpàdé tó wáyé lánàá òde yìí níbẹ̀ náà ni àwọn tó mẹ́nuba àwọn lẹ́tà eléyìí tẹ́ni kí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo náà wípé kó kọ go lẹ́tà ìfìwé ìfì iṣẹ́ sílẹ̀ eléyìí tí ò sì ní ní ọjọ́ lórí òun náà ni wọ́n ní kí Lucky Ayédatiwa ó kọ kí wọ́n sì rí i pé wọ́n gba àlàáfíà láàyè níbẹ̀ náà làwọn tún mẹ́nuba bí àwọn ti ṣe ń pín àwọn nǹkan ohun amáratuni fún àwọn aráàlú káàkiri ìjọba ìbílẹ̀ méjìdínlógún etí mẹ́ káàkiri ìpínlẹ̀ Ondo ọ̀hún tó sì jẹ́ pé àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n lérò tó pọ̀ jù òun náà ni ó ohun amáratuni èyí tó pọ̀ jù lọ òní iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo àti ẹni tí ṣe abẹnugan rẹ̀ ọ̀nàrẹ́bù ọ̀làdìjì ọ̀làmídé lánàá òde ni àwọn náà ti yọpá yọsẹ̀ kúrò nínú ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ilé ìtàn gbé lọ síwájú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ń bẹ nílùú Àbújá lé ìtàn ti ń béèrè lọ́wọ́ ilé ẹjọ́ ọ̀hún wípé kí wọ́n jẹ́ kí àwọn yẹ igi mọ́ ẹ káwọn káwọn yẹ àga mọ́ Ayédàtiwa nídìí káwọn yọ kúrò lórí ipò rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà wọn ní báyìí o wọ́n ti yọ páyọsẹ̀ kúrò nínú ẹjọ́ ọ̀hún wọ́n ti ní kí wọ́n ó dànù gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò àgbà tó náà ń ṣojú fún ilégbìmọ̀ aṣòfin ní iwájú ilé ẹjọ́ ó ṣàlàyé ọ̀rọ̀ wípé wọ́n yọ páyọsẹ̀ kúrò nínú ẹjọ́ ọ̀hún lójú àti lè jẹ́ kí àlàáfíà òjọba ní ìpínlẹ̀ Ondo ni o wọ́n ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n òun náà sì ni wọ́n ti ní àwọn yọpayọsẹ̀ hmm. kúrò nínú ẹjọ́ ọ̀hún. ní bẹ́lẹ́njá ní ti ìpínlẹ̀ Ondo alábòjútó fún ètò òròyìn àti ìtanijí ń bẹ arábìnrin bandele Adémọ́lá Ọlátẹ́jú ó sọ̀rọ̀ ó ní yàtọ̀ fún àwọn nǹkan kórí ó má tàlú táwọn ń pín ìpè láti lè jẹ́ nǹkan ìtura fúngbà díẹ̀ palliatives táwọn ń pín gàrí pín ẹ̀wà pín àwọn oúnjẹ míì náà tó jẹ́ oúnjẹ ìbílẹ̀ wọn níbẹ̀ ó ní ìjọba ìpínlẹ̀ Ondo ó ti bẹ̀rẹ̀ sí í ṣe ààtò lórí sísan ẹgbẹ̀rún mẹ́wàá owó náírà fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì láti oṣù kẹjọ ọdún tá a wà ń bẹ̀ yìí ni ó nípa bámbárì rẹ̀ wá rèé o ó ní ṣe rí àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba tó sì wà lẹ́nu iléeṣẹ́ ọba owó tí àwọn bẹ̀rẹ̀ sí máa gbà àláwáǹsì àláwáǹsì oṣù wọn báyìí ó jẹ́ ẹgbẹ̀rún márùndínlógójì wow ni ìròyìn yẹn sọ thirty five thousand naira iná ni wages allowance tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í gbà láti oṣù bóyá oṣù tó ṣẹ̀ tẹnubodò ni mm. wọ́n bẹ̀rẹ̀ aláwí ìyẹn máa lọ. adarí lórílẹ̀‐èdè wa nàìjíríà tí ò bá ti ní ìbẹ̀rù ọlọ́run irú èèyàn bẹ́ẹ̀ ẹni bí olubi fàpòsùn ẹ̀dá tó yá sá fún ni. Hmm. ṣẹ́gun ọbásanjọ́ ń ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ń lọ ṣàlàyé ọ̀rọ̀ níbi tí ó gbé ń ṣe ní àlàyé pé adarí ó gbọ́dọ̀ ní àjọṣepọ̀ rere láàrin rẹ̀ pẹ̀lú ọlọ́run irúfẹ́ adarí tí ò bá wá ní àjọṣepọ̀ rere láàrin rẹ̀ àtọlọ́run tàbí kó bẹ̀rù ọlọ́run irúfẹ́ adarí bẹ́ẹ̀ ó léwu o fún lọ síwájú ìlú Ọbásanjọ́ ló sọ̀rọ̀ l'Àbújá lọ́jọ́bọ̀ Thursday àná níbi tó gbé ń rọ gbogbo àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ ní ìgbàgbọ́ nínú orílẹ̀‐èdè Nàìjíríà ẹ ní ìfẹ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà nítorí pé kò sí ọ̀nà míì mọ́ o kò sì sẹ́lòmíì tó lè bá wa ṣe àgbà nísìí bá ní tòlú ọmọ kékeré ní bá ní tún lè bá ni ṣe ẹ̀yin ọ̀dọ́ lẹ́ni orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà lẹ lè yan adarí ẹ̀yin náà lẹ sì mọ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ sì ohun tẹ́ ń fẹ́ fún ìdí èyí ẹ jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run kó wà nínú yín àwọn adarí tẹ́ ẹ sì máa yàn sípò náà ẹ jẹ́ kó jẹ́ adarí tó ní ìbẹ̀rù ọlọ́run nítorí adarí tí ò bá níbẹ̀rù ọlọ́run irú wọn ní dájú bí agbọ́n gàgó ẹ̀dá èèyàn ó sì léwu fún ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà fún ìdí èyí ẹ jẹ́ káwọn adarí wa máa bẹ̀rù ọlọ́run bí wọ́n bá bẹ̀rù ọlọ́run wọn ò ní jẹ ìlú máyé àwọn náà ó sì rí dájú ṣáká pé iṣẹ́ ìlú ńlọmọmójú ló kan àyà wọn dákan kádojú ọjà náà ń bọ̀ àti àbálẹ̀ ìròyìn tẹ̀wájú. àjà àbálẹ̀. ọlọ́run á pẹ́ dáhùn. ìjọ glorious ambassadors prayer ministry international àpèdáhùn pé gbogbo ènìyàn síbi àjọ̀dún ìdásílẹ̀ ìjọ tí ó wáyé ní sunday twelve december twenty twenty three friday ọjọ́ kìíní nínú oṣù kejìlá làṣálẹ̀ orin yìí láago mẹ́sàn-án àwọn olórin ẹ̀mí evangelist tọpẹ olùkọ̀tún bọ́sẹ̀ adéwà dr yemi owurabi root of jesse ìyanuluwa praise fọláṣadé taiwo pẹ̀lúmi living praise tọpẹ flourish academy pé glorious ambassadors prayer ministry international choir àtọ̀pẹ̀ránṣẹ́ ọlọ́run náà wà ń kalẹ̀ lọ́bẹ̀ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa wòlíì àgbáyé ẹni prọfẹ̀tì olúbùsáyọ̀ adégbọlá bàbá àpèdá dáhùn. orí ọ̀fẹ́ àtògo la pàkórí founder day tọdún yìí. ìdúpẹ́ àjọ̀dún la fi káàdì gbogbo rẹ̀ ńlẹ̀ ní sunday third december láago mẹ́jọ òwúrọ̀. glorious ambassadors prayer ministry international àpèdáhùn wà ní olúyọ̀lé extension ẹlẹ́bù ọjà ìbàdàn. fún ìtọ́jú pé bàbá àpèdáhùn sórí zero eight zero seven one seven one four thousand zero eight zero seven one seven two zero zero zero zero. èmi wòlíì olùsọ̀rọ̀ adigunlá ń pè ọ́ ní ọjọ́ kìíní oṣù kejìlá fún àṣàlẹ́yìn àti ní ọ̀nì tírì fún àsọtẹ́lẹ̀ àti ìdúpẹ́ ògo àti oore ọ̀fẹ́ máa bọ̀ wá gbà lọ́dọ̀ jésù. ìbàdàn Daniel! ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábọ̀ ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo ní ó wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club shop sábọ̀ ìbàdàn bẹ́ẹ̀ ló ní àtijọ́ máa lọ bí wọ́n bá ti ń ṣàfihàn ọjà rẹ̀ wá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣaralóge tó ń ti gbígbà mí ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ Wow. Praise Banquet 2023 is here. El dìbò the mighty God. Evangelist Dr. Richard Olúbùkọ́lá ni Akíari Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù. Pẹ̀lú K wonder Prophetess Bisi Aláwìyí Àdìgún. Muni Elijah Akíntúndí Ọlọ́run sọ̀bẹ́. Ìfẹ́ Olúwa Òdògì. Babatunmise Lillian Ineji. Wòlíì àgbà Ọ̀làbẹ̀. Wọ́n tún máa kórajọ pọ̀ pẹ̀lú àrẹ ọlọ́pẹ́ lọ́dún yìí láti rúbọ ọpẹ́ sí Ọlọ́run alágbára. Ó yẹ kí gbogbo wa ó lo àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ ẹni tó mú wa la ọdún yìí já. Lọ́jọ́ Tuesday fifty December nine pm to six am PCOS exhibition ground. Ilé akéde oríta Basọ̀rọ̀ Ìbàdàn látún ti pàdé wòlíì Táíwò Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ máa wà mẹ́ olùgbàlejò ni pastor Joseph akínyàkínyàdé deconvener evangelist Dr. Rachel olúbùkọ́lá mi akínyàdé sẹ́wọ̀lẹ̀ jésù for sponsorship and partnership zero eight zero three three two three three nine zero zero come with your wisdom and ṣẹ̀kẹ̀rẹ̀ Bukola akínyàdé music ministry pẹ̀lú àjọṣepọ̀ Taylor music international ló pàkéjì ẹ̀ press banquet twenty twenty three àjọ máa wà ń ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa ló sì kékeré gbéra mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa ló sì kékeré gbéra mi lómi ìgbé ayé yìí ló yẹ mi gẹ̀rẹ́ tó dẹ̀ akèrèǹgbè fọ́ wọn ṣèbomi tán lẹ́yìn ẹja. doc productions formerly ẹ̀dá tíátà ti gbére alóyin ládùn akọ́nilọ́gbọ́n ẹ̀kúndẹ̀rín kalẹ̀. àṣé lóòótọ́ ni pé ẹni ọlọ́run pa kì í kú. ayé the musical ìtàn ìgbésí ayé Yínká Ayéfẹ́lẹ́ ṣẹ́gun olújọbí senior ló kọ́ ló darí ẹ̀. bàbá túnmíṣe lalámójútó eré sunday seventeenth of december twenty twenty three la ṣàfihàn eré orí ìtàgé ayé the musical ní jọgọ event center ring road ìbàdàn láago méjì ọ̀sán gééré regular ticket two thousand naira vip five thousand vvip IP ten thousand seat on a table twenty thousand table for ten two hundred thousand àwọn ibi tẹ́ẹ̀tì rí tíkẹ́ẹ̀tì rà rí o fresh fm bbt lounge láti sonígbàwé eré yìí àti fún ìpolówó ọjà ẹ pè zero seven zero six six seven zero zero eight five one media partners fresh fm blast fm tiwantiwa radio broadnet tv lipix photography àti print arena ayé the musical ìtàn yẹ̀yẹ́ ayéfẹ́lẹ́ tó da yẹ̀yẹ́. Èdùmàrè dákun jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa fi tán. ajá balẹ̀. fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ó ti tún gba àmì ẹ̀yẹ gómìnà eléyìí tó ṣe dáadáa jùlọ táwọ̀ rẹ̀ sì kájú òòlù pẹ̀lú àkọsílẹ̀ rere tó ti ní gómìnà ṣèyí mákindé ẹni tó ti kọ́kọ́ gba àmì ẹ̀yẹ ẹni tó fakọyọ jùlọ eléyìí tó wáyé nílùú èkó bákan náà àmì ẹ̀yẹ míì àgbékalẹ̀ látọwọ́ àwọn ìgbìmọ̀ àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn igun nínú ẹgbẹ́ òṣèlú PDP ayẹyẹ ọ̀hún wáyé lánàá òde yìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí Nnamdi Azikwe Hall ti Nicon Luxury Hotel nílùú Àbújá òun ló ti wáyé àmì ẹ̀yẹ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé látẹnu olùdarí àpapọ̀ Ìtẹ̀ Ubon ó ṣàtúpalẹ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún wáyé o láti mọ gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè àwùjọ pẹ̀lú tó ti ṣe faraàlú síwájú sí i igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù ambassadọ Taofik Ọládẹ̀jọ Arápájà òun ló tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ ọ̀hún lórúkọ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé amúgbálẹ́gbẹ́ pàtàkì fétò ìròyìn àti kéde sétígbò aráàlú fún ambassadọ Taofik Ọládẹ̀jọ Arápájà ọ̀gbẹ́ni Bámitálẹ́ Ibrahim òun ló fi kéde ọ̀hún sétígbò aráàlú níbẹ̀ ni ambassadọ taofik ọládẹ̀jọ arápájà ló ti mọrírì àwọn tí wọ́n ṣàgbékalẹ̀ ètò ọ̀hún fún bí wọ́n ṣe bójú wo àti máa ṣe bọ̀ rere gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé lẹ́ka gbogbo tóun ti sísàgbélárugẹ àti lọ síwájú ẹgbẹ́ òṣèlú pdp lẹ́yìn náà ambassadọ̀ taofik ọládẹ̀jọ arápájà ó tọ́ka sí wípé ìbùkún ńlá gbà òní gómìnà ṣèyí mákindé ló jẹ́ fún ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo ẹgbẹ́ òṣèlú pdp lápapọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan gbòógì onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ó sì ti fakọyọ gbáà látọdún 2019 tó ti gorí ètò ìṣàkóso ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ lákòótán ambassador Taofik Ọládẹ̀jọ Arápájà ó ń ké sí àwọn igun tó ń ti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP láti má ṣe káàárẹ̀ ọkàn bíi ti wulẹ̀ kó mọ̀ ọ́ nípasẹ̀ bí wọ́n ṣe pàdánù ètò ìdìbò ààrẹ tó kọjá kànràn bẹ́ẹ̀ kí wọ́n ṣàmójútó bí nǹkan ó ṣe dúró déédéé nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbàradì ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà tó bá di ọdún 2027 yíká orílẹ̀-èdè nàìjíríà. àjàbalẹ̀. CSC òkèyìn logo, district headquarter number one oyalami street agbájé bus stop off oríta challenge ìbàdàn ọ̀yọ́ state ló ń pe gbogbo èèyàn síbi ìpàdé alágbára ọlọ́sẹ̀ kan a powerful week meeting tí àkòrí rẹ̀ ń jẹ́ ìrèmídé my goodness has come létí ọbẹ̀rẹ̀ ní friday december one sí friday december eight twenty twenty three friday december one sí saturday december two ní sóòrù alágbára tí ó máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sunday december third ìsìn ó bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ monday december four sí thursday december seven aago márùn-ún rọ̀lẹ́ ní ìsìn ó máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ sọmọwádìí ní friday december eight láọ́pàdé fún ìṣòro tó lágbára bẹ̀rẹ̀ látàgọ́ mọ́kànlá alẹ́ ministry evangelist joseph o adéyẹrí evangelist kẹ́hìndé emmanuel evangelist o adékọ̀yà pastor t ọlálẹ́kan pastor js àdìgún adámọ̀sígbà dcc superintendent guest minister pastor do olówófóyẹ̀kú pastor mo ọláọ̀rẹ́ district superintendent akọni ẹ̀mí níkẹ́ wọ́ndà everlasting praise team àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí màmá wa prophetess do àfọlábí wòlíì àgbáyé ni lóbìnrin àti ajínrere obìnrin cac worldwide lólùgbàlejò tó tololon tololon zero seven zero three one eight three four four one three jésù lolúwa. jésù lolúwa ẹ̀yin ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù sẹ́sì wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí gbọ́n pa solar black friday ni solar electronics black friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé káyé mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀rọ ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gbóni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ọ̀sẹ̀ mi tún december olúwa síwájú mi nínú àjọ oṣù kejìlá o. àkọ́kọ́ ní December. ní gbogbo èyí yóò fi máa gbàdúrà nínú ìjọ CAC gbarimu center láti tẹ̀rí ìjì tó wà lóṣù kejìlá bá. finish well and strong. parí dáradára pẹ̀lú okun pípẹ́ àkórí ẹ̀. ọlọ́run nínú ayé pásítọ̀ sí ọláyà. ó ṣe tẹ́ ó fẹ́ bá gbogbo ìpinnu òkùnkùn jẹ́ o. látọjọ́ Friday first December di Sunday tọ̀. májàmú ìpè ìfẹ́ ṣí àwọn ilẹ̀kùn ìrànlọ́wọ́ àti ìgbéga nípasẹ̀ pé ẹ̀ lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run aláyè àtàwọn olórin ẹ̀mí o. nígbà tí wọlé ọlọ́run aláyè pásítọ̀ pásítọ̀ sí ọláyà bá sọ̀rọ̀ àṣẹ. lọ́jọ́ friday mẹ́fà ìdájí sí méjì àbọ̀. ọjọ́ saturday mẹ́fà ìdájí sí mẹ́sàn-án ni. aago méje la ó pàdé lọ́jọ́ sunday. gbogbo ẹ̀ nínú ìjọ csc gbẹrẹmú center leaders junction tribunal òkè àdó ń bàdàn. yájọ́ fọ̀ náà wálé ọlọ́run lọ́wọ́ lóṣù kejìlá. àwùjọ fọ̀ fáyọ̀. nígbà tá a bá pàdé twenty twenty four ọ̀kan pàtàkì ní òkú márùn-ún tọ́lọ́ ń pè islam lé lórí kíkájọ sínú mẹ́kà àti mẹ̀dínà lọ jọ́sìn káṣíbí bá wà bò tá a fẹ́ rí lóluwa lọ jọ́sìn fọlọ́run akọyin àlùbúṣọ̀ ìrònú olúwa travels limited ní ẹjẹ́ abọ́rẹ̀ ìrìn àjò torí pé gbogbo kọ̀rọ̀ kọ́ńdù iṣẹ́ àjà ti múra lóye wọn dáadáa akọyin àlùbúṣọ̀ ìrònú olúwa travels limited kì í jẹ́ ayé tẹ̀ mọ́ ọjọ́ tí wọ́n bá dálà lọ àti lábọ̀ kì í sì í yẹ ká ṣiṣẹ́ àṣepẹ́ nínú mẹ́kà àti mẹ̀dínà ṣíṣàbẹ̀wò sáwọn àyè mọ́lẹ̀ gbàgbé ní olúwa oúnjẹ tó tọ́ lásìkò tó tọ́ ilé ìgbé wáàsí àti ìtọ́sọ́nà àdúrà tó yẹ láàyè kọ̀ọ̀kan àyè sẹ́jẹ́ wà nílé iṣẹ́ wa bákan náà látún ṣètò múra olóṣooṣù akọyin àlùbùsù ọ̀sì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba àpapọ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí dàníyàn láti lọ sílùú mẹ́kà àti mẹ́dínà ẹ máa bọ̀ tàrà wá sílé iṣẹ́ akọyin àlùbùsù ìrọ̀rùn travels limited àwa nọmba twelve ọmọnìgbẹ̀yìn òkè olóró street ọmíàdìó ìbàdàn ẹ pè wá sórí àwọn nọmba yìí zero eight zero three five four four two two five six tàbí zero eight zero three three eight eight three six six nine akọyin àlùbùsù kakọ kópa nínú ìrìn àjò àjì àti múra ìrọ̀rùn ni lọ́dọ̀ wa. wọ́n ní kò sáyé lókè ó wáyé fún mi lókè ó gbogbo fọ́lẹ̀ mi ní ìyanu. hallelujah it's here again Holy Ghost Congress twenty twenty three bẹ́ẹ̀ ni o ìpàgọ́ ẹ̀mí mímọ́ ti ọdún yìí ó tún ti dé o láti ọjọ́ kẹrin ọjọ́ monday títí di sunday ọjọ́ kẹwàá inú oṣù kejìlá nínú ọdún táwa yìí from monday fourth to sunday tenth december twenty twenty three ministry is pastor iye adeboye and other anointed ministers of god venue is redemption city Kilometer forty-six lagos ibadan expressway ogun state and the theme is divine repositioning rí dájú ipò wà pẹ̀lú àwọn tí ọwọ́ agbára ọlọ́run yóò máa yí nípò padà ní ilẹ̀ pàgọ́ ní ìjọ ìràpadà ti ọlọ́run tí ó wà ní òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn má lọ mí sí ẹ o because it's going to be great òkò ní ìrèsè o abínú pàgùn o òkò ní ìrèsè. a máa yọyọ ìgbà wo ló tún doníjà láhọ. ó ṣeun o dédé doníjà látòrí ọmọ òkò rèsè náà ni abínú pàgùn àjíṣọlá ọmọ kẹlẹ ogun ọmọ òkò mú jẹ bí ọ̀rọ̀ mú yọ zẹzẹzẹ. gbogbo ọmọ àlàdé abínú pàgùn descendants association èyí là ń ké sí o ìpàdé ìgbìmọ̀ àpérò lórí ìdàgbàsókè àti tẹ̀síwájú fún gbogbo ọmọ àlàdé abínú pàgùn tí ó tún mú lọ síwájú ni ó wáyé ní sátidé ọjọ́ kejì oṣù kejìlá ọdún yìí aládé láago mẹ́wàá òwúrọ̀ ìpàdé àpérò yìí dálérí báwọn dúkìá aládé ò ṣe ní bọ́sọ́wọ́ àwọn àjèjì gbogbo ọmọ aládé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nílé lóko àti lẹ́yìn odi ní ká péjúpésẹ̀ ń bi ìpàdé tá a wí yìí o ní sátidé ọjọ́ kejì oṣù kejìlá ọdún yìí lábúlé aládé lágbègbè ìjọba àbílẹ̀ akẹ́lẹ́ láago mẹ́wàá òwúrọ̀ àwọn agbátẹrù alhaji yekin bello alága gbogbo ọmọ aládé babalọlá fábọ̀dé baálé aládé o. òkò o àbínú o nírèsè. olùkéde rẹ̀mí fọlárìn fún gbogbo ọmọ ẹgbẹ́. alhamdulilayi lẹ́bi ayana. Asarudeen Society of Nigeria Olúyọ̀lé branch pé gbogbo ènìyàn síbi ayẹyẹ àṣekágbá ọgọ́rùn-ún ọdún ìdásílẹ̀ Asarudeen Society of Nigeria pẹ̀lú àkànṣe ètò àmì ẹ̀yẹ àná òní àti ọ̀la ní kókó orí ọ̀rọ̀ fájọ̀dún ọgọ́rùn ọdún olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ni Imam Ismail Salaudeen ọjọ́ kẹta oṣù kejìlá ní aago mẹ́wàá àárọ̀ ní Asarudeen Islamic Center tó wà ní Liberty Road Òkè Àdó lẹ́tọ̀ yóò ti máa wáyé orí adé ọjọ́ náà ni Alhaji Olóyè Abdulkabir Ọláyẹmí Ọlájídé baálẹ̀ ayégún lẹ́yọ̀ bàbá ọjọ́ náà ni ni alhaji chief abdulgani fowóṣeré ọmọ gàfó ìyá ọjọ́ náà ni alhaji asifau abbas alẹ́ṣinlọ́yẹ alága ọjọ́ náà ni alhaji chief abdulateef akínọlá àlejò pàtàkì ọjọ́ náà ni alhaji isiaq gbàdàmọ́sí spiritual father of the day as sheikh al-imam khalifa maruf babatope hamzat chief imam and branch missioner our southern society of nigeria lolùkéde people for your state now your state government under his excellency engineer oluseyi abiodun makinde send me make i tell you una say e don gather ogbonge professionals wey sabi work on top tax matter come join hands with amba association of mobile money and banking in nigeria group where dey in charge of people where they do pos business to dey collect shikini money wey no go affect you or your business as tax wey oyinbo people they call presumptive tax Oh yeah, my people where they take pos do business for your state time don't reach to join hands with oyo state government make we pay our tax o wey government dey call presumptive tax make oyo state for grow well. to pay the money no hard o I no go do you wahala because na for online you go pay am and na just three hundred naira pere you go dey pay per month. oya alele rush go pay your own o make oyo state government no vex for you. na mr olufemi awakan wey be chairman oyo state board of internal revenue bring you dis informate. Ibadan, greatness is in your neighborhood. It's the Greatness Show, the ultimate hangout for young and vibrant souls. Get ready for a time of creativity and non-stop fun, featuring music by the incredible Gaze Baba. Comedy by MC Up, spoken word, and so much more. It's happening live at the Forreal Event Center, Mobile Ring Road, Ibadan. Date is Saturday, December 2nd, 2023. Time is 1 p.m. And the best part, entry is absolutely free. free. Visit our website at www.elevationng.org forward slash TGS to register. The, the Greatness Show is proudly brought to you by the Elevation Church, Ibadan. See you there. Aletia University, Agoiwoye a citadel of learning. Oh, yes. As soon as JAMB opens registration portal for the year 2023 2024 UTME examinations, students who are yet to be admitted to any university can apply courses like BSc Accounting, Banking and Finance, Business Administration, Mass Communication, English Language, Computer Engineering, Electrical and Electronics Engineering, Information Technology, Physics with Electronics, Computer Science, Industrial Mathematics, Industrial Chemistry, and a host of other courses. Come and realize your academic dream at a Alethia University at Goiwe and later come out in flying colors. Students who are yet to be admitted to any university can apply. For more information, call admission officer on 0915 997 9881 or 0906 282 8071. Website www.aletiauniversity.edu.ng. Our motto is truth conquers all things. Ajabale. alright ẹjọ́ kan rèé tó wà ní àkàtà ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi àpèrè sí olúùlúwa ìlú àbújá hmm. níbi tí wọ́n ti ń sọ ọdún mọ́ ẹ pé ṣẹ́rí ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà àtàlákòóso ètò ìdájọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ọmọọba lateef fagbemi senior advocate of nigeria wípé ẹgbẹ́jù sẹ́wọ̀n ó ti lòfin ilé ẹjọ́ ẹ jẹ́ kó lọ ṣẹ̀wọ̀n oṣù mẹ́ta ìdájọ́ yẹn ló ń sọ pé kẹ́kẹ́ ski gbì ní ìpínlẹ̀ kwara wọ́n ní ayé àtijọ́ ni wọ́n pé orí adé kì í sùn ta orí adé kan rèé tí wọ́n ní kò tiẹ̀ máa sun lé mọ́ rárá o ah. wọ́n ti sọ dímọ̀ fún odidi orí adé ní ìpínlẹ̀ Kwara yìí pé kó máa lọ sí ẹ̀wọ̀n gbére wọ́n ní orí adé yìí àtòun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ kan ni wọ́n jọ gbé ìwà ìjínigbé wọ́n gbé e yẹ̀wò tó sì jẹ́ pé náà ni wọ́n ń hù níwà wọ́n tún wá ṣàlàyé pé wọ́n ní ibùdó tí wọ́n ń jí ní gbé fini pamọ́ sí àà èyí mà pọ̀ o ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ níròyìn yẹn sọ sẹ́ríkì fúlàní tí wọ́n túmọ̀ sí ado adarí wọn èyí tó wà ní ìpínlẹ̀ kwara alhaji usman adamu àti àbúrò rẹ̀ gidado idris wọ́n ti ní àwọn méjèèjì ẹ̀wọ̀n gbére ni kí wọ́n lọ dà wọ́n sí o gẹ́gẹ́ bí àṣẹ tó wá láti ilé ẹjọ́ ẹni tó wá wà ní àkàtà ìṣe ìwádìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀daràn yìí ọ̀gbẹ́ni ayọ̀ọ́lá àkàndé ló sọ ọdún pé sẹ́ríkì fúlàní àtòwọn àtàwọn míì ni wọ́n ní ìwà ìjínigbé ni wọ́n yàn láàyò bẹ́ẹ̀ ni wọ́n ṣe jí abubakar ahmad gbé tí wọ́n sì gba ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi mílíọ̀nù kan owó náírà lọ́wọ́ rẹ̀ kó tó di pé wọ́n yọ̀ǹda rẹ̀ lẹ́yìn bíi ogún ọjọ́ èyí tó lò pẹ̀lú wọn nínú igbó àtàwọn ọ̀wà àparùtù búù míì tí wọ́n wò wọ́n wá ní àhà odidi orí adé orí adé tó yẹ kó máa jẹ́ bíi ìmọ́lẹ̀ fún gbogbo ìlú kó sì máa gbógun ti wọ̀ ọ̀daràn òun gangan ló wá jẹ́ olórí dágundágun ọ̀daràn fún ìdí eléyìí ẹ ṣá sí ẹ̀wọ̀n gbére. ó dáa ní ìlú ọ̀yọ́ eh, tiwa ní àyín náà hmm. wọn ni lánàá ni wọn ti ní wọn ò ṣe ìgbéléde àwọn ọ̀pá àṣẹ fún asẹ́yìn tìlú asẹ́yìn ọba sefiu oyebola àti sọ̀ún ti ògbómọ̀ṣọ́ ọba fọlábí láòyè tí yóò wáyé ní ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá nínú ọdún tá a wà yìí náà àtẹ̀jáde tán fi léde látọwọ́ ẹni tí ṣe kọmíṣánná tí mójútó ọ̀rọ̀ ìròyìn àti ìlara ìlú lọ́yẹ̀ ọ̀gbẹ́ni dọ̀tun yéládé ń ló ti sọ di mímọ̀ pé gbogbo ètò ti tó tí wọ́n sì ti gbé ìgbìmọ̀ kankan lè lé ètí òmójútó bí wọ́n ti ṣe fẹ́ gbé ọ̀pá àṣẹ lé àwọn ọba méjèèjì ọ̀hún lọ́wọ́ bákan náà ni àwọn tí wọ́n jẹ́ olórí nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re síta àti orí bàbá Reuben Fáṣọ̀rántì àti bàbá Olú Fálàyé lánàá ni ẹ ti ké gbàjarè lórí bí èdè yorùbá bọ́n ti ṣe ní ó mọ̀ ti ń di àbí ẹni wípé a ti fẹ́ máa kọ̀ pàkọ́ máa kọ ẹ̀yìn sí èdè yorùbá o hmm. wọ́n rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ òbí àti alágbàtọ́ láti rí i dájú pé wọ́n ń bá àwọn ọmọ wọn sọ èdè yorùbá nínú ilé kódà wọ́n ké pe ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ pátápátá pé kí wọ́n pa á ní dandan fáwọn ilé ẹ̀kọ́ gbogbo pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama kí wọ́n máa fi èdè yorùbá máa fi kọ́ wọn kán sì pa dandan pé wọ́n gbúdọ̀ máa ní wọ́n gbúdọ̀ máa ṣe àṣeyọrí nínú ìdánwò èdè Yorùbá kó tó rí wípé ọmọ ò bọ̀ sí ilé ẹ̀kọ́ gíga. kí wọ́n sì yéé pèdè wa ní fanakula mọ́. yes èdè wa ìṣe fanakula o èdè wa ìṣèdí ará oko. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní lójúpọ̀nà àti mú kí àdínkù ó dé bá àwọn èèyàn tó wà ní ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè wa ẹgbẹ̀lẹ́mùkó tó ń lọ bíi mílíọ̀nù ẹgbẹ̀ta ó dín mẹ́ẹ̀ẹ́dógún five hundred and eighty five million naira ni owó ìtanràn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yóò san lórí àwọn ẹlẹ́wọ̀n kan tí wọ́n ti súnmọ́ gegele pé kí wọ́n gba ìtúsílẹ̀ tẹ́lẹ̀ pé ẹja yọ̀ǹda wọn káwọn náà lọ wúlò fún orílẹ̀-èdè nàìjíríà àmọ́ bá a bá ti ń yọ̀ǹda wọn tá a sanwó yìí ẹ má tún padà sídìí ìwọ̀ ọ̀daràn o bíi bẹ́ẹ̀ kọ́ bí ọwọ́ bá tuntun yín tẹ̀ ohun ojú òkú bá rí nísà yóò máa rò fúnlẹ̀ pa wọ́n ní ọ̀rọ̀ ìṣọwọ́ bí wọ́n ṣe ń wó àwọn ilé lẹ́kọ̀ọ́ wọlé láwọn apá àbẹ̀kan náà lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ máa fa gbónúgbónúgbónúgbónú débi pé àwọn ètò ọ̀kùnlù ló ti ń sọ̀rọ̀ wọ́n ní ẹni tí í ṣe Peter Obi tóun náà jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party lórílẹ̀‐èdè wa Nàìjíríà LP òun náà sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ṣé ò ti máa lọ́ ọkàn àbòsínú ẹ jáwé sóbì lórí ọ̀rọ̀ kẹsì wọ́nà míì tẹ́ ẹ gbé gbà ọ̀rọ̀ wíwọlé wíwọlé ó ń pọ̀ jù lẹ́kọ̀ọ́ náà ọ̀hánẹsẹ̀ ń dìgbò ní Sanwó-Olú ẹ já ríra ká sọ̀rọ̀ o ọ̀rọ̀ bí wọ́n ṣe ń wọ àwọn dúkìá kan tó jẹ́ pé ìgẹ́tàsíbì ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun níròyìn yẹn wà ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ twenty twenty three. má jáwé pé wòlíì jẹ́ o. adéyẹmí ọlábìrin bàbá àtàyè ṣe yóò tún ṣe wọ́ndà. nínú pàdé ọlọ́dọọdún yẹn o. àkòrí ìtọ́dún yìí. ẹ máa ra ìgbà padà. látọjọ́ friday first december di thursday seven. gbàgbọ́ mọ́kànlá alẹ́ lójoojúmọ́. ní ẹ̀mí ọlọ́run alàyè yóò ti máa sọ kalẹ̀. tẹ́tí sí ìgbé àdúrà nímojìkọ. wá fi àdúrà kọ àwọn nǹkan tó fẹ́. nínú àdúrà nípasẹ̀ fi olólórí wòlíì sunday babatunde wonderful. reverend mother degwite. fakuti jésù. reverend dr adéyẹmọ adéyínkájò. prophet j o. jayiola. prophet prophetess ìyàbọ̀ abíadé pẹ̀lú assembly pastor pastor e ìṣọ̀lá àwọn olórin ẹ̀mí ọlábísí fatokun ọlá òkìkí jésì òdòdó ayọ̀ olùgbàlejò ni wòlíì obìnrin rebecca ọlá jésì darapọ̀ láti friday first december bíi thursday seventh láago mọ́kànlá alẹ́ gbogbo ẹ̀ ní àtàyè ṣe firamonte opposite amúlòkọ city hospital òkè ayọ̀ street amúlòkọ ìbàdàn unlimited glory twenty twenty three májẹ̀mú ìpè wòlíì dé adéyẹmí ọlábìrán ẹni tó sùn tí ìpè rẹ̀ ń fọ̀ ń tó máa ṣe wọ́ndà. ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where jesus perform miracles such as river jordan mount of capernaum and even as nazareth where jesus christ was born fẹ́yìntì ẹ fẹ́ darapọ̀ mọ́ ìrìn rẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fitfly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. fc bank crusaders international meeting citywide crusade ó tún ti dé àkòrí tọdún yìí ni covenant of blessing gbogbo ènìyàn tún tiẹ̀ túyá yá máa bọ̀. lórí ilẹ̀ yanu fc bá miracle ground fc bá city tó wà lẹ́yìn ilé ọ̀pá àtàlágà ìbàdàn. ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́ta tó máa mílù ìbàdàn títí títú ti dẹ́. annual city wide crusade ó máa wáyé lọ́jọ́ wednesday december six thursday december seven àti friday december eight ọdún yìí. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. covenant of blessing májẹ̀mú ìbùkún lákòrí ẹ̀. àwọn ìrìnsẹ̀ ọlọ́run tó ń bọ̀ ní prọfẹ̀tà hafiz kiki. prọfẹtọ Wátúndé Bàṣà. prọfẹtì bí ìyá dé bàmọ́ wọ́. bàbá Fákilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó fi máa mú gbajúgbajà olórin ẹ̀mí tó máa wà bẹ́ẹ̀. olùgbàlejò àgbà ni prọfẹt dr Bukunyi Ojo jẹ̀bi. ẹ̀sìnbà kàmá you sabi exceedingly blessed. amen ẹ̀yin ti gbági ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí á lé kéńkà iléeṣẹ́ wa ilé ìtajà yín foodco yóò balẹ̀ gbàgẹ̀ sí gbàgede ilé epo bovas gbàgì ní ojú ọ̀nà ilé Ifẹ̀ tuntun ọjà aládùn fún ẹ̀yin oníbàárà wa this one na confam o no be play plenty market to chicken money for obodo new foodco inside gbàgì market búrẹ́dì aládùn sunfresh pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò maltina thirty three cl fún nine hundred and fifty naira péré malta guinness thirty three cl can na two hundred and sixty nine naira ninety nine kobo if you buy six kellogg's cornflakes three hundred grams ńkọ́ na just one thousand two hundred and ninety nine naira ninety nine kobo gbogbo eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ ó máa fi ṣèfàjẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ní ilé ìtajà foodco tuntun nínú ilé epo bovas old ife road gbági. ẹ má jẹ́ kí àǹfààní yìí kó fò yín dá ẹ túyáyá kẹ túyáyá jáde láti wá jẹ̀fà ní foodco gbági lọ́jọ́ ìkójáde first december offers day. while stock last. terms and conditions dey o foodco save more live better. ajá balẹ̀.